gbogbo ẹ̀yọ́ ọmọ yorùbá níbikíbi tí ẹ bá ti ń wò mí káàkiri àgbáńlá ayé ọmọlúkà ni èmi ń jẹ́ tí àwọn èèyàn mi mọ̀ mí sí mo kàn fi àsìkò yìí mo fẹ́ gba ẹ̀yin ọmọ yorùbá ní àmọ̀ràn ni ẹ̀yin tí ẹ fẹ́ ṣe protest mo dẹ̀ tún mú ìkìlọ̀ wá just this uh, my message is uh, mostly an advice at the same time as a warning ọ̀dọ́ ni mí nílẹ̀ Yorùbá inú mi ò dẹ̀ dùn sí bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá ìdí táwa ṣe pariwo fún yín ni ìdí because àwa ti mọ̀ pé bí nǹkan ṣe máa máa lọ nìyẹn òun la ṣe pariwo fún yín kan tó ṣe election yìí pé ẹ má jẹ́ ká pariwo election ẹ jẹ́ ká pariwo bọ́n ṣe máa tún ìjókòó Nàìjíríà ṣe ká jókòó ká tún ọ̀rọ̀ sọ ká renegotiate bóyá a sì máa máa wà papọ̀ ṣùgbọ́n ẹni rárá ẹni election ló kàn ẹ a ti ṣe election ẹ̀sìn ó ti rí bẹ́ẹ̀ èmi dẹ̀ sì tún kọ̀nfàmù ẹ̀ fún yín tí Tinubu bá lọ ọdún mẹ́jọ tó bá kúrò tẹ́lòmíì bá wọlé nǹkan tún máa le ju gba ti Tinubu ìlọ ẹ lọ kọ́ sílẹ̀ èmi tún rí kọ̀nfàmù ẹ̀ fún yín now ẹ̀yin kan wá jáde ńsìn ẹlẹ́fẹ́ ṣe rally ẹ̀fẹ́ ṣe protest against the government kò sí wàhálà o ẹ̀tọ́ yín ni kò sí tó burú tẹ́ bá ṣe protest because it is your right but mo fẹ́ kẹ́ understand kankan yín pé kì í ṣe torí bá nìkan jókòó sàbújá ni nǹkan ṣe le koko ní nàìjíríà lóòótọ́ pọ́lísì tí tinubu gbé wá ó lè jẹ́ kí nǹkan tún nira sí but either tinubu gbé pọ́lísì wá tàbí kò gbé pọ́lísì wá nǹkan máa le torí pé kí ni nigeria foundation is fraudulent kò dẹ̀ sọ́gbọ́n ẹ̀ ilé tá a fi tọ́mọ ìrì máa wo that is for that fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe rálì tẹ́jọ́ ọmọ yorùbá ẹ pẹ̀lẹ́ o tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ lọ ṣe rálì Tinubu must go tàbí end bad government ẹ̀ ń dààmú ara yín ni o ẹ̀ ń dààmú ara yín tẹ́ ẹ bá fẹ́ ṣe léyìí tó tọ́ plẹ́kàdì tẹ́ bá máa gbé jáde bánà tẹ́ bá máa gbé jáde bí ojúdi tẹ́ máa gbé ẹ ẹ kọ́ sínú end Nàìjíríà ní kẹ́ ẹ kọ́ sí o tẹ́ ẹ bá ti kọ́ end Nàìjíríà sí tẹ́ bá lọ́n ṣe end bad government ó ṣeé ṣe kẹ́ ẹ ti ń kàbùkù wálé bẹ́ẹ̀ ṣe kàbùkù wálé ní EndSARS torí mo sọ fún wọn nígbà EndSARS pé EndSARS kọ́ ni solution wọ́n ní ká gbẹ́nu lọ àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ àbùkù ni wọ́n kàn bọ̀ nídìí ensars another one is coming now tẹ bá ti ń jáde tẹ ń ṣe end bad government nígbà tí Buhari ṣèjọba ẹ ṣe end bad government o àbí ìlú ò lè nígbà Buhari ìgbà tí Jonathan wà ń bẹ ẹ ké o ẹ sunkún o pé ìlú le o ìlú le ẹ ṣe end bad government so Tinubu débẹ̀ ń sìn o ẹ ti sọ pé end bad government ó lè dàbẹ́ ni pé mò ń campaign fún Tinubu lójú yín mi campaign fún Tinubu he's not my daddy I don't know him he doesn't know me kò mọ̀ bóyá mo wọ́n exist but the truth must be told bẹ́ẹ̀ bá ní end bad government kí lẹ wá ń wò nígbà tí Buhari tó ń gbé oríṣiríṣi policy ń dìde tó ń fi ara ní àwọn èèyàn tí insecurity tó ba ìlú jẹ́ tó everything ń dàrú but I am telling you this tẹ́ ẹ bá fẹ́ kẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ bá fẹ́ kẹ́ ẹ má gbọ́ end bad government tẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn ẹ tètè yọ ọ̀rọ̀ yẹn ni kẹ́ ẹ yọ kúrò kẹ́ ẹ change ẹ kúrò ní end bad government ẹ change ẹ sí end Nigeria so that wọn oníkálukú á lè ṣe tiẹ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́ tí yorùbá bá wà lọ́tọ̀ tí ìbò wà lọ́tọ̀ tí haúsá wà lọ́tọ̀ oníkálukú á ṣe tiẹ̀ bọ́n bá ṣe fẹ́ ẹni tó bá ń darí wa nílẹ̀ yorùbá tó bá ṣe tí ò tọ́ àjọ fi yorùbá ṣépè fúnra wa àmọ́lé bàbá ẹ̀ ọmọ bíi báyìí ni lábẹ́òkúta ibi báyìí lójú ilé bàbá ẹ̀ àmọ́ bó ṣe rí àmọ́ bá ṣe máa débẹ̀ bá ṣe máa lẹ̀kùn mọ́ wọn bó bá dẹ̀ jọmọ èkìtì bó jọmọ oǹdó bó jọmọ ọ̀ṣun àṣà àmọ́lé bàbá wọn àmọ́ bá ṣe máa ṣe So, that is the solution to Nigerian problem. You have been praying, you have been shouting, you have been clamoring that uh, government is not good, things are hard. You said the same thing during the tenor, uh, tenor of Obasanjo. You said the same thing during the tenor of, uh, Jonathan. When uh, Buhari came in, the same thing you were shouting. Hey, Lule, Ilu Fararo. Tinubu is there, you are shouting again, and you want to turn that one to another thing. We will not take it. Oh. It is better you shout loud and clear end Nigeria so that àwọn tó ń jẹ l'Abuja àwọn tó ń ba Nigeria òun jẹ wọn á jókòó wọn á sit tight wọn á mọ̀ pé nǹkan ti kọ ó ti ń bàjẹ́ kọjá àfẹnusọ we must resit we must sit and reschedule and renegotiate about the coexistence of Nigeria. This is what you leaders fail to do. And you, you too, and they fail láti understand the lay. All those political leaders, they will continue to make you as a bait wọ́n máa fi yín jẹun ni wọ́n máa fi yín powó sàpò ara wọn i won't deceive you by the time tó bá dé level kan àwọn tó bá ń lead yín nínú protest yẹn the government will call them wọ́n gbé wọn gba tẹ̀yìn tó bá ti gbé wọn gba tẹ̀yìn wọ́n negotiate pẹ̀lú wọn they will give them money give them house give them money give them everything they want sometimes some people some of them will be given an appointment and that is the end ẹ ní gbọ́ anything ẹ kàn ṣe rally with no result so that is fún ẹ̀yin ọmọ Yorùbá ni mo sọ eléyìí fún ẹ má bá wọn pariwo end bad government kò sí bad government kan ní Nàìjíríà this is how Nigerian government is always has always been bó ṣe rí láti bẹ̀rẹ̀ wá nìyí kò ṣẹ̀ṣẹ̀ rí bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ nígbà Babangida ó rí bẹ́ẹ̀ nígbà Abacha ó rí bẹ́ẹ̀ nígbà Ọbásanjọ́ ó bẹ́ẹ̀ nígbà Jonathan ó rí bẹ́ẹ̀ nígbà Buhari so ẹ lè expect kó dìgbà Tinubu kẹ wá expect pé kó change it has been like this and this is how it will continue to be tẹ́ ẹ bá wá fẹ́ kó bí eléyìí mọ́ change Nigeria end Nigeria ní ká pariwo Nigeria must get to an end kó ṣe tiẹ̀ let Fulani be eh, Hausa let them be on their own let Yoruba be on their own let the Igbos let them be on their own and south side they want to be on their let them be on their own kó ní maintain tó bá ń jáde lọ́dọ̀ ẹ̀ kó take care ara ẹ̀ on his own That is my first point. Second point, ẹ̀yin Igbo tẹ́ wà nílẹ̀ Yorùbá. So you want to use that opportunity to repeat what you did in, uh, uh, during the SARS. You want to continue to destroy whatever. If you want to protest, I am telling all the governors in Southwest. I am telling all the youths. Ẹ má parapọ̀ mọ́ àwọn ọmọ Igbo protest. Ẹ jẹ́ káwọn Igbo lọ sí ìlú wọn kán lọ protest níbẹ̀. Igbo kankan eléyìí la máa fi fún ojú ẹ̀ papọ̀. Look at me very well. I am from Akoko ọmọlúkà is my name any Igbo this time around tó bá jáde tẹ́lẹ̀ ṣe protest ẹ fẹ́ destroy anything in Yoruba land you want to burn this house you want to burn this you want to destroy this just like what you did in Lagos the other time we will not accept that this time around if you want to protest go to Imo go to Anambra go to Ebonyi go to uh, Akwa Ibom or other eastern states you are free to go there and protest Don't do that in Yoruba land, or else we will face each other. How we will retaliate, we will never accept that. We will never tolerate it in Yoruba land. Go to your land and protest there. Shout end bad government in your state. If you don't want to shout end Nigeria, go to your land and shout end bad government there. Let whatever you want to do, let it happen there. You have your own state. You cannot stay in Yoruba land and continue to destroy things in Yoruba land. We will not take it. Enough is enough. Anybody that want to participate in this protest, you must go to your city, to your state to protest. That let Yoruba people protest on their own land. They have the right to protest for whatever they want to protest for, either hand bad government or end Nigeria. I have advised them to make sure that they protest for end Nigeria. We Yoruba want to be on our own. We are we have enough population to be an independent country. We have enough intellectual capacity, knowledge to be an independent country. We have enough mineral resources to be an independent country. As a matter of fact, we have enough experience to be an independent nation. So this is not the first time Yoruba will be on their own. During Awolowo regime, we knew what is happening. We knew how how other countries of the world are rating Yoruba as a, a mini nation or, or as a mini country under the name Nigeria then, Western region. So we know how everything goes. So this time around, Yoruba is ripe. We are ready to be on our own as a sovereign nation. So Igbo, my brothers, sisters, we're there for who Igbo, we be Igbo, we're there for Yoruba land. If you know, say you want you want protest, your protest is the other time you destroy many things for Yoruba land. You burn BRT, burn uh, eh, TVC, burn this, burn that. If you know say that that's what you won't do, go to your state and do your protest there. Don't do it in Yoruba. If you repeat it, if that comes to happen in Yoruba land, we will not take it with you. We will not tolerate it. I am telling you this. Share this program. I am saying this as a neutral fellow. I am not for Tinubu. I am not for Yoruba uh, you two that want to shout um, bad government. And I am not for the Igbos. I stood for the sovereignty of Yoruba people. That that is the only solution to Nigerian problem. Nothing and nothing and nothing. Thank you.